sílé iṣẹ́ wa Gbankanbi TV Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa Gbankanbi TV Station lónìí. Ẹ jẹ́ ká tún fetí sílẹ̀ fún ìròyìn ìyálẹ̀ta mìíràn tá a tún mú wá fún wa lónìí. Lẹ́yìn ìròyìn pé aláìsàn ó máa san ẹgbẹ̀rún kan owó iná, Ẹyinjú Àánú fi ẹgbẹ̀rún kan litres epo dísù ránṣẹ́ sí ilé-ìwòsàn UCH. Ní ọjọ́ Ajé ní Ilé-iṣẹ́ BBC News Yorùbá gbé ìròyìn nípa ilé-ìwòsàn ńlá UCH níbi tí ìwé àkọránṣẹ́ abala kan ti lù síta. Àṣẹ inú lẹ́tà náà ló ní pé àwọn aláṣẹ ilé-ìwòsàn náà fẹ́ kí àwọn aláìsàn tó bá wà ní ilé-ìwòsàn náà ó máa san ẹgbẹ̀rún kan náírà ní ojoojúmọ́ gẹ́gẹ́ bíi owó iná. Ìròyìn tó tẹ BBC News Yorùbá lọ́wọ́ báyìí sọ pé ènìyàn kan tó rí àpínká ìròyìn náà tó lu orí ayélujára pé lọ́nà yìí èyí tí wọ́n fi ránṣẹ́ sí láti ilẹ̀ òkèèrè ti gbé owó kalẹ̀ fún ríra ẹgbẹ̀rún kan litres epo dísù láti fi tan iná ní ilé-ìwòsàn ńlá náà. Alukóró ilé-ìwòsàn ńlá UCH Ọ̀gbẹ́ni Tóyè Akérèníọlá ṣàlàyé fún BBC News Yorùbá pé ẹyinjú àánú kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Honorébù Lánre Láò ṣe ṣe ètò àánú náà. Ó ní pé Láòṣe ló pín ilé ìwòsàn náà tó sì sọ fún wọn pé òun mọ ìpèníjà tí irúfẹ́ ilé ìwòsàn ńlá bíi ti UCH lè máa dojúkọ láàárín bí nǹkan ṣe ń lọ káàkiri báyìí. Ó ní Honorébù Láòṣe ló wà gbé owó kalẹ̀ pé kí wọ́n fi ra ẹgbẹ̀rún kan lítà dísù fún ilé ìwòsàn náà. Ta ni ẹlẹ́yinjú àánú tó gbé dísù ẹgbẹ̀rún kan lítà kalẹ̀ fún èlò àwọn aláìsàn ní UCH? Nínú àtẹ̀jáde kan tí àwọn aláṣẹ ilé ìwòsàn ńlá UCH nílùú Ìbàdàn fi síta dókítà àgbà níbẹ̀ Ọ̀jọ̀gbọ́n José Abíọ́dún Ọ̀tẹ́dayọ̀ kan sáárá sí ẹlẹ́yinjú àánú náà. Ó porúkọ rẹ̀ ní Honourable Lanre Láòṣe láti ìlú Èkó fún ìtọrẹ àánú láti ran ilé-ìwòsàn ńlá náà lọ́wọ́ gẹ́gẹ́ bíi ohun tí ọ̀jọ̀gbọ́n òtẹ́gbàyọ kọ ọ̀nàrẹ́bù laoshi sọ pé mo wà nínú ẹgbẹ́ ìkànnì orí whatsapp kan níbi tí ìròyìn kan ti jáde lórí ilé-ìwòsàn uch pé àwọn aláìsàn yóò máa san ẹgbẹ̀rún kan náírà owó iná. Mo káàánú gidigidi fún ilé ìwòsàn UCH nítorí pé mo wò pé kí wọ́n tó lè fọkàn pọ̀ sórí ìgbésẹ̀ bẹ́ẹ̀ á jẹ́ wípé nǹkan ti kọjá ẹ̀mí wọn ni. Mo sọ fún àwọn akẹgbẹ́ mi lórí ìkànnì náà pé dípò bíbu ẹnu àtẹ́ lu ilé ìwòsàn UCH, ó yẹ kí a wá ọ̀nà láti ran ilé ìwòsàn náà lọ́wọ́ ni. Ọ̀nàrẹ́bù náà wí pé ògo orílẹ̀-èdè Nàìjíríà ni UCH. Ògo àjùmọ̀ní gbogbo wa ni ilé ìwòsàn ńlá UCH jẹ́. Èyí ni mo fi pinnu láti gbé dísù ẹgbẹ̀rún litres kan sílẹ̀ gẹ́gẹ́ bí ìwọ̀nba ìgbésẹ̀ májẹ̀kóbàjẹ́ tèmi láti kojú ìpèníjà ìpèsè iná mọ̀nàmọ́ná ní ilé-iṣẹ́ ńlá náà. Ọ̀jọ̀gbọ́n Ọ̀tẹ́dàyò ní kí agogo márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ Ajé tó lù ní epo dísù ti ọ̀nàrẹ́bù láòṣe ṣèlérí ti dé ìkáwọ́ àwọn aláṣẹ iléèwòsàn náà àlàyé lórí ìwé àkọránṣẹ́ lábala mọ́ lórí sísan ẹgbẹ̀rún kan owó iná wa nínú ọ̀rọ̀ tó bá BBC News Yorùbá sọ alūkkóró iléèwòsàn ńlá UCH Ọ̀gbẹ́ni Akinrinọlá ṣàlàyé pé nígbà tí wàhálà ìpèsè iná fẹ́ pin ilé-ìwòsàn náà lẹ́mìí, làwọn aláṣẹ ilé-ìwòsàn náà fi gbé ìpàdé dìde níbi tí àbá oríṣiríṣi ti jẹyọ lórí ọ̀nà àti wá ojútùú sí ìṣòro ìpèsè iná. Àmọ́ àwọn mìíràn gbàmọ̀ràn oríṣi bí èyí fún àwọn aláṣẹ UCH láti fi wá ojútùú sí ìṣòro náà, mímú kí àwọn aláṣẹ tó wà níbẹ̀ ó san ẹgbẹ̀rún kan náírà owó iná, lílọ káàkiri orí ayélujára láti sọ nípa ìṣòro yìí fún àwọn onínúdídùn olóore tí ó bá lè ṣe é ilé ìwòsàn náà láàánú tàbí fífi ẹgbẹ̀rún kan owó iná sísan náà sórí iye owó tí olúkálùkù àwọn aláìsàn tó bá wá sílé ìwòsàn náà yóò máa san ṣùgbọ́n wọn kò ní jẹ́ kán mọ̀. Pẹ̀lú ọ̀pọ̀ ìmọ̀ràn míì ló jáde báyìí. Bákan náà ni ọ̀pọ̀ ènìyàn sọ̀rọ̀ sí ìjọba Nàìjíríà lórí pé àbùkù ìjọba tó wà lórí àlééfà ni pé ilé ìwòsàn fásitì àkọ́kọ́ ní Nàìjíríà kò rí owó fi pèsè iná ọba fún aláìsàn lásìkò yìí. Àwọn mìíràn tún sọ̀rọ̀ sí àwọn aláṣẹ pé àjẹbánu wọn ti pọ̀jù nínú àwọn olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà yìí. Àmọ́ ṣá, kò tíì sí èyíkéyìí nínú àwọn aláìsàn tó wà ní ilé ìwòsàn náà tó ti san owó náà títí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Ṣé lóòótọ́ ni pé ẹgbẹ̀rún ogún èèyàn ló wà ní UCH lójúmọ́? Ní kété tí ìròyìn náà jáde lọ́jọ́ Ajé ni àwọn ọmọ Nàìjíríà ti bá ilé ìwòsàn náà sí iye tí owó náà yóò máa jásí fún wọn lójoojúmọ́. Bí àwọn kan ṣe sọ pé iye àwọn aláìsàn tó ń wọ ilé ìwòsàn náà lójoojúmọ́ kò dín ní ẹgbẹ̀rún lọ́nà ogún làwọn kan sọ pé yóò tó bílíọ̀nù kan náírà tí wọn yóò máa rí rẹ́jọ lórí owó epo dísù náà. Àmọ́ ṣá nígbà tí BBC News ò bá gbọ́rọ̀ lẹ́nu alùkòòró ilé iṣẹ́ náà, ó ní gbogbo àyè bẹ́ẹ̀dì tó wà láti gba aláìsàn sí ní ilé ìwòsàn náà kò ju ẹgbẹ̀rún kan ó lé igba lọ (1,200). Ó ṣàlàyé pé kò sí ilé ìwòsàn kankan lágbàáyé tó lè ní àyè láti gba aláìsàn ẹgbẹ̀rún lọ́nà ogún lójúmọ́. Ó fi kún pé gbogbo ohun tó ṣokùnfà wàhálà yìí kò ju bí ilé iṣẹ́ apínná ọba IBEDC ṣe kùnà láti pèsè iná fún ilé ìwòsàn náà bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Ó fi kún pé nǹkan bí àádọ́ta sí àádọ́rin rin mílíọ̀nù làwọn aláṣẹ ilé-ìwòsàn náà san lóṣù fún iná ọba tí wọ́n sì tún máa ná bíi ogún mílíọ̀nù náírà láti fi ra epo dísù sí ẹ̀rọ amúnáwá gbogbo tí wọ́n ń lò níbẹ̀. Àwọn aláìsàn yóò máa san one thousand naira lójúmọ́ fún owó iná ilé-ìwòsàn UCH Ìbàdàn àwọn aláṣẹ ilé ìwòsàn University College Hospital UCH Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ti ní àwọn aláìsàn tó bá wà ní ilé ìwòsàn náà yóò máa san ẹgbẹ̀rún kan náírà lójoojúmọ́ gẹ́gẹ́ bí owó iná. Wọ́n ní èyí jẹ́ láti mú àdínkù bá ìpèníjà tí ilé ìwòsàn náà kojú lórí sísanwó iná ọba àti ríra dísù sínú jẹnẹrétọ̀ tí wọ́n fi ń tan iná ní ilé-ìwòsàn náà. Nínú ìwé àkọránṣẹ́ lábala lọ́jọ́ kọkànlélógún oṣù kẹfà ọdún 2022 ni ọwọ́ tẹ̀ lé owó iná ọba àti bí dísù ṣe fi ojoojúmọ́ gbénú sókè sí ló mú àwọn pinnu láti ní kí àwọn aláìsàn máa san owó iná tí wọ́n bá ń lò. Ìwé náà tí alákòóso ilé ìwòsàn náà, Wọlé Oyeyèmí, buwọ́lù lórúkọ gíwá àgbà ilé ìwòsàn ọ̀hún ní ìgbésẹ̀ yìí yóò jẹ́ kí àwọn lè pèsè ìwòsàn tó péye fún àwọn aláìsàn